Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́-àgùntàn Adéwọlé Ẹ̀rílóà Josẹ̀f ẹni ọ̀wọ̀ láti ilé-iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ yìí. Mo sì fẹ́ kí wa lọ́kùnrin àti lóbìnrin káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Kristi. Ní òní yìí ni agbára Ọlọ́run, a máa bá wa sọ̀rọ̀ lórí àkòrí tí mo pè ní "Ohun aṣòro fún Ọlọ́run" ohun kan àṣòro fún wọn lọ́hùn. <clears throat> Bákan náà la ó sì, mo fẹ́ ká jọ kà láti inú ìwé Genesis orí kejìdínlógún, ìwé Genesis orí kejìdínlógún, ẹsẹ̀ ìkẹrìnlá. Bíbélì wípé ó ní ohun kan àṣòro fún Olúwa. Ni àkókò tí a dá, èmi ó padà tọ̀ ọ́ wá Ní ìwòyí àmọ́dún, Sarah yóò sì bí ọmọ ọkùnrin kan. Èké Hallelujah. Ẹ̀rí ọ̀rọ̀ tí mo kà fún wa láti inú ìwé Genesis yìí, ó wá láti inú ìṣẹ̀lẹ̀ pẹ̀lú Abrahamu. Nígbà tí Abrahamu tí Ọlọ́run pinnu àti bá ní àlejò tí ìgbìmọ̀ Ọlọ́run Baba, Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mọ́ tí wọ́n ń jáde lọ láti lọ sí, láti lọ ṣàbẹ̀wò àti láti ṣe ìdájọ́ ìlú kan tí à ń pè ní Sódómù àti Gòmárà. Ẹ̀rí, ní àkókò yìí ni Sárà àti Ábúráhámù ni wọ́n gba àlejò àwọn èèyàn wọ̀nyí tí wọ́n sì tọ́jú wọn dáadáa. Àti nínú ìgbàlejò àti àkókò wọn pẹ̀lú Ábúráhámù ni wọ́n bèrè Sárà ìyàwó rẹ̀ tí nínú ọ̀rọ̀ yìí a rí pé Sarah kò lóyún, kò tíì lóyún, ẹ kò tíì lóyún bẹ́ẹ̀ ni kò tíì bímọ ní ògbólógbòó ọjọ́ ayé lọ́kọláya Abrahamu àti Sarah yìí. Níbẹ̀ ni ohùn yìí ti jáde gẹ́gẹ́ bí ìbéèrè tí ìdáhùn náà sì pẹ̀lú ẹ̀ wípé ǹjẹ́ ohun kan a fún Olúwa? Pé ní àkókò tí a ti dá òun Ọlọ́run yóò padà wá pé ní àkókò irú ọdún kejì bí ọdún tó ń bọ̀ yìí pé Sárà yóò ní ọmọ ọkùnrin kan. Ẹ rí, ohun tí ọ̀rọ̀ yìí tó sì wá ń kọ́ wa lénìí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ò ní wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ lè ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú agbára Ọlọ́run a gbọ́dọ̀ lè ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ lórí àkókò Ọlọ́run. A gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ lórí ìjẹ́ olódodo Ọlọ́run nígbà tí gbogbo ohun tí a lè máa là kọjá tó dàbí wí pé kò, kò ṣe é ṣe, bí i pé nǹkan tí ò ṣe ṣe mọ́, pé ìrètí ti pín àbí ó ti bọ́, pé Ọlọ́run fẹ́ ká rí i ní láti inú ẹ̀kọ́ yìí, agbára àkókò àti òdodo Ọlọ́run. Dá, mo wá fẹ́ ká tẹ̀síwájú pé kí làwọn nǹkan tí a gbọdọ̀ dìdí mú bí ẹ̀rí àti gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan, ohun àkọ́kọ́ tí a máa kọ́kọ́ rí òun ní jíjẹ, ẹni gbígbẹ́kẹ̀lé agbára Ọlọ́run èyí tí kò ní òdiwọ̀n, agbára Ọlọ́run èyí tí kò ní òdiwọ̀n. Ẹ ní ìgbà tí a bá dojú kọ àwọn ohun tó dàbí ìṣòro, Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ lè máa rántí wípé pẹ̀lú Ọlọ́run o, kò sí ohunkóhun bó ti wù kó rí tí ó burúkú àbí tí ó le jù fún Ọlọ́run láti ṣe. A gbọ́dọ̀ lè gbàdúrà pẹ̀lú ìgboyà kí a sì mọ̀ wípé Ọlọ́run ó ní agbára lórí ìṣẹ̀dá ju bí agbára ènìyàn èyí tó níwọ̀n bí ó ti ṣe lè ṣe lọ. Ohun kejì ni pé a ní láti jẹ́ ẹni tó ní sùúrù fún àkókò Ọlọ́run. A gbọdọ̀ lè jẹ́ ẹni tó ń dúró de àkókò Ọlọ́run. Tí a bá wo àwọn ohun ọ̀gbìn àti bí àkókò tí a ń gbìn wọ́n àti àkókò tí à ń kórè, ẹ rí i pé a lè fi hàn wá dájú wípé ohun gbogbo ni àkókò wà fún. Ìwọ àti èmi gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a gbọdọ̀ lè jẹ́ ẹni tó lè dúró de àkókò Ọlọ́run eh, ju pé kí a bẹ̀rẹ̀ sí ń wò pé ká máa ṣe nǹkan tó yẹ pé a máa fi fẹ́ máa mi ọwọ́ Ọlọ́run àbí ti Ọlọ́run ní ọ̀pọ̀npọ̀n láti lè ṣe ohun tó jẹ́ ètò wa àbí àwọn àgbékalẹ̀ titi wa. Ohun kẹta tí a lè rí òun ni wípé a rí àwọn tó nígbàgbọ́, eh, àwọn tó nígbàgbọ́ nínú ìlérí Ọlọ́run tí wọn ò kà sí ìṣẹ̀lẹ̀ tó yẹ pé wọ́n ń là kọjá, àwọn tó yẹ pé láì náání ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń là kọjá tí wọ́n gbẹ́kẹ̀lé ìlérí Ọlọ́run. Ẹ rí pé Sarah ní ògbólógbòó ọjọ́ ayé rẹ̀, ìlérí Olúwa ó yọ sí i. Eléyìí sì dàbí ohun tí kò lè ṣe é ṣe. Bíbélì wí ó ní ní ìwòye àmọ́dún, ó ní Sarah tí gbogbo èèyàn ń pè ní àgàn, ó ní yóò ní ọmọ ọkùnrin kan bí ó tiẹ̀ jẹ́ pé ó fẹ́ dàbí pé kò ṣeé ṣe, ẹ rí i pé síbẹ̀síbẹ̀ Ọlọ́run ó fi ìdí eléyìí múlẹ̀. Ọlọ́run jẹ́ olóòótọ́. Eléyìí tí ó sì ń túmọ̀ sí pé a ń láti jẹ́ kí ìgbàgbọ́ wa kó sinmi lé ọ̀rọ̀ Ọlọ́run. Kì í ṣe ohun tí a rí àbí ohun tí a lè gbọ́. Ìkẹrin, òun wípé a gbọdọ̀ lè, a gbọdọ̀ lè sinmi lé gba ààyè sinmi lé ìgbàgbọ́ èyí tí ó ń borí. A rí pé Sarah ó rẹ́rìn-ín nígbà tí ó gbọ́ ìlérí, ó rẹ́rìn-ín ṣùgbọ́n bó ṣe rẹ́rìn-ín yẹn, ọkàn rẹ̀ ó ṣe iyèméjì. Ṣùgbọ́n Ọlọ́run ó jẹ́ olóòótọ́, ẹ̀rí. Nígbà tí èmi àti ìwọ tí ìṣiyèméjì bá dé sí wa, sí ọkàn wa, Ẹ̀rí, tí ìṣeyèméjì bá dé, a gbọdọ̀ lè béèrè fún oore ọ̀fẹ́ àti agbára èyí tí ó lè gbé ìgbàgbọ́ wa ró láti lè borí gbogbo àwọn, gbogbo àwọn iyèméjì ní àwọn àkókò bí eléyìí. Èyí tí ó kàn òun ní wípé a gbọdọ̀ lè rántí òdodo Ọlọ́run nínú gbogbo àwọn àkókò wa. A lè rántí òdodo Ọlọ́run torí pé ṣáájú àkókò yìí, Ọlọ́run ti jẹ́ olóòótọ́. Ọlọ́run ti jẹ́ olóòótọ́. Ìyẹn ló gbọdọ̀ fún wa ní ìgboyà wípé nǹkan tí Ọlọ́run lè ṣe, pé Ọlọ́run lè mú ìlérí wọn ṣẹ. Ọlọ́run jẹ́ olódodo. Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ rí, ó sì tún lè ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan si, pàápàá ní ọjọ́ iwájú. Ìtúgbà yín nìyí, ìwọ tí ò ń gbọ́ mi, gbogbo ẹ̀yin jẹ́ ọmọ Ọlọ́run, ẹ pé ọ̀rọ̀ Ọlọ́run ta kà láti inú ìwé Genesis orí ìkejìdínlógún, ẹsẹ̀ kẹrìndínlógún yẹn, ó ń sọ fún wa wípé Jésù Kristi, Jésù Kristi òun ni ohun tó máa ń ṣe nǹkan, tó máa ń ṣe nǹkan tí èèyàn ò lè ṣe. Jésù Kristi, Jesus Christ can do and can do. He has the power and can do more than four, more than what any, any flesh can do. Ó lè ṣe ohun tó yẹ pé ó ju ohun tí agbára ènìyàn tí o lè ṣe lọ. Ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí, mo fẹ́ ká di eléyìí mú lọ sílé wípé gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristẹni, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a gbọdọ̀ lè jẹ́ kí ìgboyà kó dípò ẹ̀rù ní ọkàn wa, kí àwọn ìṣiyèméjì kí a gbàyè, kí ìgbàgbọ́ kó dípò ẹ̀. A gbọdọ̀ lè jẹ́ ẹni tí ó máa lè fi ìrètí ní dídúró de Olúwa tí a lè fi sí ipò àìní, àìní sùúrù níwájú Olúwa. Ká mọ̀ pé kò sí ohun kankan bó ti lè wù kórí tó le fún Ọlọ́run láti ṣe gẹ́gẹ́ bí ìlérí wọn. Ni àkókò ẹ̀, Ọlọ́run yóò mú wá sí ìmúṣẹ. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ò ń gbọ́ mi, boya ní ẹ̀bẹ̀ àdúrà kan àbí o fẹ́ pè fún ìmọ̀, o sórí ago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.